orúkọ mi ni Jamiu Tajudeen Damilare tí gbogbo yín mọ̀ sí Jamo Piper nìkan tán nìkan tán nìkan kan. nǹkan tí mo fi ń kọrin ẹ mọ̀ kí gbogbo wa náà la ní determination nǹkan tàbí ṣe tàbá dàgbà so èmi tó pátí tẹ́kì mo máa kọ́ torí palẹ̀ mi sọ pátí tẹ́kì ni wọ́n lẹ́lẹ́dá mi máa ṣe so èmi náà tó pátí tẹ́kì mo máa ṣe gbọ́gbà tí mo wà á skul mo máa freestyle fún wọn gan wọ́n dẹ̀ máa ń dá twenty twenty naira fifty naira fún mi owó yẹn ló wá fọ́ ẹ̀mọ́ mi lójú pé ah mo ti gba twenty twenty naira gba fifty naira yìí mo lè padà gba millions billions kọ́ tó fi mú mi máa kọrin gangan nìyẹn mo ṣe máa ń rọrin tèmi tèmi ìgbà míì ó lè jẹ́ bíìtì ló máa mú inspiration wá ìgbà míì ó lè jẹ́ pé kan tó ṣẹlẹ̀ lọ́nà ó lè jẹ́ àwọn agbèrò tó ń jà àbí ọmọ tó ń lọ tó ní kébé àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ló máa jíjà orin náà nǹkan tó bá ṣẹlẹ̀ láàárín mi lèmi máa fi kọrin orin wa ní nàìjíríà báyìí kò ṣe kọ́ta kan fúnra wa mọ́ o ẹ ṣáà ti rí bọ́nà bọ́ ẹ ó ti gbà nìkan ábọ̀mù ẹ bí orin fifteen ló wà ń bẹ́ẹ̀ ó dẹ̀ fi gbà wọ́ọ̀dù kò easy o Nicki Minaj ò gbà wọ́ọ̀dù yẹn rí o so orin wa ó ti lọ ó ti lọ farawé farawé farawé farawé orin wa ti lọ farawé. nǹkan tá a lè ṣe tá a lè má ṣe nínú orin torí tí bá drop orin íńtánẹ́ẹ̀tì ló máa fi lọ wò ó ló máa fi wo YouTube ló máa fi wo lápò music pé bá sí íńtánẹ́ẹ̀tì kò síbi tó ti máa wò ó bluetooth mi ò lè send orin séyàn tí bluetooth mi bá send orin séyàn one thousand ó máa rẹ̀ ẹ́ kò ní rí bluetooth ẹgbẹ́ ẹ̀ mọ́ tánìtì yẹn gògògògògò ó wà ní dead kan àdẹ̀dúpẹ́ fọlọ́run thanks to everybody tó bá tó ẹnikẹ́ni tó ṣe íńtánẹ́ẹ̀tì yẹn ó fi wà ó ṣe gan mo ò ní ọ̀kan pàtó tí mo ń wò ó tó bá ṣáà ti ṣe dáadáa tó bó ti ń ṣe dáadáa tí mo ò bá jẹ gbẹ mi ò bá di lánàá tó ṣáà ti ń ṣe dáadáa ọmọ àlè tó dé tó ń ṣe dáadáa bẹ́ẹ̀ mò ń wú ẹ̀ ju ẹ jẹ́ káwọn tó ti wà ń bẹ̀ lóru máa wo tó bá ṣàtìṣe dáadáa. Play Jago, banner, play control, my Jago. Orin mi, mo lè sá kí gbogbo orin mi lọ máa kọ́gbọ́n nú ẹ̀ torí mo kọ́kọ́ pẹ̀lú Zlatan àti Ramojago tí mo ní ṣọmọjago ban of Lagos ṣọmọjago jago ban of Lagos is not a lesson to anybody bò mo tún wá padà wá náà mo tún wá kọ if no be you if no be you baby ta mo fẹ́ sọ story ayé mi fún ọ̀nà kan ọ̀nà kan so ọkọ àtìyàwó lè rẹ́kọ̀ọ́kọ́ nínú yẹn máa sọ sórí ẹ̀ fún ìyàwó ẹ̀ sí gbogbo yẹn mo lọ́nà kankan orin nìkan ni o ẹ jẹ́ mi bá fẹ́ ràn mí lọ́wọ́ o ẹ ràn mí lọ́wọ́ o I no get any way o na only music anybody wey wan help me o make you help me o. Zata ọmọ ó ti dàbí ọmọ ìyá mi lórí àtijọ́ gbélẹ́gbẹ́dá fún six seven years bí mo ṣe wà lábẹ́ ẹ̀sìn yìí nǹkan tí ó yé mi ló ń fi ń yé mi tó bá dẹ̀ ti tó àsìkò tó wọ́n bá kọ́ṣẹ́ tó bá mọṣẹ́ ó máa padà dá wà fúnra rẹ̀ ni èèyàn ò sí pé bóyá àti àjọsímọ́ àbí kankan tí bá kọrin fún wọn ní tí bá kọrin fún zanku tí ó bá credit mi mi ò mọ̀ mú o lè ṣe kankan because ẹni téèyàn kọ́ kọrin fún tó gbé jáde ó try tí ó bá trust èèyàn kò ní gbé jáde so ó believe nínú èmi gan ó ń jíjà èmi gan kémi gan lè wà more solid nígbà òkè mi gan ti dáa dára tó ní mo bébí màmá kan tá a bá ṣe dna test mo lè rí i pé ọmọ mi ni kò sí wàhálà tòrọ bíbí lọ bí èmi náà èmi náà dẹ gbọ́dọ̀ bíyàn ni ọmọ yorùbá tí mo jẹ́ máa múnú mi dùn torí gbogbo nǹkan míì táwọn èèyàn máa ń ṣe é sìn yìí tó máa ń ṣe tó máa ń jọ wọ́n lójú èmi bẹ́ẹ̀ ọmọ yorùbá tí mo jẹ́ mo ti mọ̀ ọ́ wọ́n ti sọ fún mi wọ́n ní tọ́rọ̀ bá sọnù òwe la máa fi wá gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó dẹ́ kórin gan easy fún mi láti máa kọ́ nínú ìyẹn o yorùbá dẹ̀ rí ó jẹ́ gbòógì èdè ní nàìjíríà yìí wọn lè fọwọ́ rọ sẹ́yìn pláàni mi tí mo ní báyìí kí n ṣorin kí n kọrin kó blow káàkiri ilẹ̀ lówó pláàni tí mo ṣe mí nìyẹn the plan wey i get for my head now na to do music o make money enter jaburata tí bá lágbára tọ́lọ́ bá gbé music yẹn máa make sure pé kò sí jàánu industry everybody wọ́n bára wọn ṣọ̀kan. amage ṣó mọ̀ ń pa ẹ̀ ṣó mọ̀ ó Orísun ló pọ̀ ń pa ẹ̀ tún ló pọ̀ ń pa ẹ̀ ṣó mọ̀ ó ṣó mọ̀ ń pa ẹ̀. Orísun TV mo wò pa ṣọmọ o ṣọmọ pa ìwọ́n yẹ latest sóyà tọ̀nà ṣọmọ o ṣọmọ pa Orísun TV ó pọ̀pọ̀ o ṣọmọ o ṣọmọ pa keep watching Orísun TV jamu piper say so.